lẹ́yìn eléyìí àwọn league of imam and alfas lógúnmọ̀ṣọ́ àwọn náà sit lórí ẹ̀ àwọn náà discover àti sẹ́ni kan wọn yìí ò ṣe bí ọmọ inú ilé wọn wọ́n rọ̀ yí pé kóun náà step aside ọ̀tún ló gbà lọ lẹ́yìn eléyìí àwọn tá a pè ní àwọn special committee on islamic affairs tó jẹ́ pé àwọn ni wọ́n ṣètò gbogbo ọ̀rọ̀ islam lógúnmọ̀ṣọ́ àwọn náà tún lábẹ́ àwọn bàbá tí wọ́n jókòó yìí ààrẹ mùsùlùmí ọ̀fùgbọ́nsọ land ṣéwù àwọn náà tó ń gbé pálẹ̀ dìde wọ́n tún ṣe findings the same thing àwọn náà tún rí pé ọmọ yìí ò ní bíbí pẹ̀lú wọn kàkà tí ó fi ṣe bẹ́ẹ̀ is from court to court is one injunction to another is one injunction from one ó wá instigate àwọn èèyàn online facebook àwọn yẹn ni wọ́n wá ń kùn wọ́n tiẹ̀ wípé ọmọ ilé ayé lára ni ọlọ́mọ sọ fún òun ò bí ọmọ ẹ̀yìn ara. a jẹ pé kan bẹ tó ní gbogbo wa wa o ni. ilẹ̀ ó ní tó pọ̀ àsìkò yìí sàsìkò pé mo la tán wáyọ̀nù ẹ̀ nìkan ẹni wáyọ̀nù ẹ̀ lọ́lọ́run a sì gbọ́dọ̀ ànábì lẹ́yìn náà àwọn ẹni ọlọ́run kẹ́sìn lè lọ́wọ́ mm. lẹ́yìn náà àwọn ẹni ọlọ́run kó ẹ̀sìn lé lọ́wọ́ lógbòmọ̀ṣọ́ ó ní bàbá wa Dr. Yunus tọ́lá àìlára bàbá wa tí wọ́n ṣe sí fún wa wọ́n ní ànábìwá Muhammad ó ní adúró ti ẹni tó ti ga ní wọ́n mọ̀ nǹkan kan yìí pé tí wọ́n náà bẹ̀ lọ́nkọ́ wọn fi jẹ ìmáàmù kọ́ wá yọ ọ́ kú ẹni tẹ́ ẹni ọmọ àbọ̀wálé kọ́ wá jẹ ìmáàmù tó fi sẹ́rẹ̀ ẹ̀ lẹ́ẹ̀. gbogbo aláṣẹ ń gbádùn rẹ̀ ńlẹ̀ káàró òjìire òsáàfà àti ọsọ pé ìyẹ́ máa mú ọwọ́ adi ọsọ kalẹ̀ nìkan wà sọ pé bákànbákan ibi àwa wà nù àwòsì látàn tó wàá dúró ti àtúnṣe náà àwọn ibi àwa nù bàbá wa al mo kíwa kíwa kíwa mo kíwa kíwa kíwa kíwa gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mí orúkọ tèmi ò yí padà rárá yèyé dára kó wé kó kó. kankankankan òun lèmi ń jẹ́ àtúnṣe ni mo wà fún ní ìfún ilẹ̀ yorùbá tí gbogbo wa jọmọ tájọjọ ọmọ ọbẹ tó forí wa sọlẹ̀ ìyẹn àwa ọmọ ọkọ ilẹ̀ yorùbá ohun mọ́fítì ìwò imran dauda òun lẹ̀ ń gbọ́ ẹ̀ ṣé mo wí pé nínú ọ̀rọ̀ bàbá wa gandhi ṣòun ògbómọ̀ṣọ́ kábíyèsí bàbá àti ọ̀rọ̀ ṣífì imam yunus àti àwọn ayílára family ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí gbẹ̀gẹ́dẹ́ ti ń gbiná tó ń ṣe kẹ̀wùkẹ̀wù lórí social media orí ọ̀rọ̀ yẹn náà la ṣe wá o mọ́fítì ìwò ti lọ sí ògbómọ̀ṣọ́ báyìí láti lọ fún chief imam yunus ní support ṣe gbọ́ èdè tí mọ́fítì pè ó ní kí ni ó ní jẹ́ ìwọ náà lè gbà kí wọ́n ṣe kí ni kí wọ́n yọ ìwọ náà ní imam ṣára ẹ máa gbà wọ́n ti ń yí wọ́n ti ń yí mọ́ra wọn lọ́wọ́ ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà lẹ̀ mọ́fítì ò kì í ṣe kure ilẹ̀ yorùbá dẹ̀ bí ẹ ní gbogbo ọ̀nà tó fi ń fi ẹ̀sìn tó fi ń gbógun tilẹ̀ yorùbá tó máa rí òtítọ́ tó máa torí ẹ̀sìn àwọn lárúbáwá tí wàá wọnú igbó lọ o ò fẹ́ mọ̀ nǹkan tí mùsùlùmí kankan ìbá ṣe ìbá jàgídíjàgé ìbá nǹkan tí kò yẹ kán ṣe rí láyé ẹ̀ tó bá ṣáà ti jẹ́ mùsùlùmí ni kò kàn ẹ́ mọ́fítì àwa máa pọ̀ tírèètì ẹ̀bẹ ni wípé àwọn a jẹ́ ẹlẹ́sìn mìíràn gbogbo ẹlẹ́sìn tó kù à nífẹ̀ẹ́ mùsùlùmí ni à ń gbógun tí wọ́n ni what kind of woman be na you o sì bẹ̀rù ọjọ́ tó máa dijú tó ní lè lámọ́ mọ́fítì ìwò ilẹ̀ yorùbá bí ẹ̀ ilẹ̀ yorùbá bí ẹ̀ ṣé orí ata yorùbá tó ń jẹ lójoojúmọ́ mọ́fítì ìwò iyọ̀ ilẹ̀ yorùbá tó ń jẹ lójoojúmọ́ epo ilẹ̀ yorùbá tó ń jẹ lójoojúmọ́ omi ilẹ̀ yorùbá tó ń mu lójoojúmọ́ ṣó wá rí ilẹ̀ yorùbá tó máa ń fi ẹlẹ́dẹ̀ ẹ̀ sí tó o bá ti fẹ́ sùn tí wàá gbé síbẹ̀ tí ẹlẹ́dàá ta àti ilẹ̀ tí wọ́n á jọ communicate á bẹ̀rẹ̀ sí ní bí ẹ ni mo sọ fún ẹ bó o ṣe ń gbógun ti ọmọ yorùbá tó ń gbógun ti ìṣẹ̀ṣe àṣà àti ilẹ̀ yorùbá ọ̀run á gbógun ti ẹ mọ́fìtì what kind of woman being is this ṣé dandan ni kẹ́ máa make nǹkan jáde out of nothing ni kẹ́kọ̀ọ́ máa fi wá wàhálà sílẹ̀ ṣé ẹ̀yin nìkan ni ẹ̀yin lánàá ẹ̀yin lónìí ẹ̀yin lọ́la bí ẹ̀kọ́ apọ́kọ́jẹ ṣojú òun tì yín ni ṣojú òkì tì yín ni gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n jẹ́ onímọ̀ tí òye ilé ayé jẹ́ ju ìwọ mọ́fìtì Imran lọ tí wọ́n kì í ṣe fanatics bíi tiẹ̀ gbogbo wọn náà ti dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo wọn ni wọ́n dẹ̀ ń ṣe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kábíyèsí o àwọn ò tapá sórí adé o àwọn ò lè rí orí adé fín o nítorí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò síbi tó gbà kan Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Ọláoyè lọ́wọ́ àti lẹ́sẹ̀ ẹ kàn fẹ́ mọ̀ọ́mọ̀ fi dájà ẹ̀sìn mọ́fítì mo sọ fún yín mo ní àwọn kan wà lẹ́yìn chief imam Yunus of Ògbómọ̀ṣọ́ land yìí tí wọ́n ń tì tán sọ fún wípé kò sí nǹkan tó máa ṣe kó máa bá wàhálà yẹn lọ wípé àwọn àwọn á dúró mo dẹ̀ sọ mo ní mufti Ìwó máa wà lára wọn because tó bá ti ń rírú situation báyìí o ò lè wá mufti Ìwó tì í mbẹ̀ a jẹ́ wípé mufti àti gbogbo ẹ̀yin àgbàgbà ẹ̀sìn tá ẹ̀ wà níbi tí mufti wà tó ti ń sọ rádaràda nígboro ẹnu tá ẹ̀ sì mọ̀ títọ́ wípé kábíyèsí ọba Gandhi wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àárín ọ̀ àárín chief imam Yunus àti ayílára family ni wàhálà wà àwọn ayílára family ni wọ́n ṣe bó ṣe yẹ kán ṣe ṣe tí wọ́n gbé ẹjọ́ lọ bá olórí tó balẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ bó dẹ̀ yẹ kí wọ́n ṣe ṣe nìyẹn ṣé ẹ̀ṣẹ̀ wá ni tí bàbá bá wá dá sí bàbá òdẹ sọ wípé kí wọ́n lọ yọ chief imam Yunus bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ chief imam Yunus ó fi àwọn ọmọ bó ṣe fìyà jẹ àwọn ayélára family tó fọwọ́ agbára àti àwọn ọmọ fi àwọn ẹlẹ́sìn ẹ ti mọ̀ tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ àwọn ògo olórin Emirates wá parapọ̀ wá bẹ̀rẹ̀ sí ní fún wọn ní support ṣé o ti gbàgbé ọ̀rọ̀ ta ni ọlọ́run ni ṣùgbọ́n bí ọlọ́run ti ń bẹ tí olúwa ń bẹ tí ẹ̀mí ẹ̀ sì ń bẹ tí àwọn onílò sì dẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sín lórí ọ̀rọ̀ ta ni ọlọ́run torí ẹ̀ mọ̀ ìpẹ́ ṣẹ̀sín o àbí ẹ̀ṣẹ̀ sìn mọ́fítì gbogbo yín àlùfúlàní gbogbo ògo ìlọrin lórí ọ̀rọ̀ ta ni ọlọ́run ọlọ́run bojú yín jẹ́ ó ba ayé yín jẹ́ ẹ wá wo ayé yín bó ṣe polúkúrú muṣu lónìí onílẹ̀ ń bí yín ní kíkankíkan síbẹ̀ ẹ jáwọ́ ẹ tún mọ gegele lórí gegele ẹ má wọrí ọwọ́ ara yín lẹ máa fi díìgì gírèfù ara yín nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀bọ yín máa padà para ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé chief imam yunus bó ṣe ń fi ìyà jẹ àgbààgbà tọmọdé Ayilara family tó mú tó mú ọlọ́pàá Yorùbá tí wọ́n fún wọn lówó tí wọ́n fi ìyà tí ò tọ́ tí wọ́n fi ń jẹ wọ́n tí wọ́n tì wọ́n mọ́lé tá sẹ̀dí ìbọn mọ́dí wọn àti oríṣiríṣi bẹ́ẹ̀ chief imam Yunus àwọn mufti Ìwó tó ti fún ní support àtàwọn àgbàgbà oníkíjìpá tí wọ́n sọ ń bẹ̀ tán jókòó síbẹ̀ torí tí ò bá ṣe àbòsí kí lẹ́yìn wá ń bẹ̀ èyí tẹ́ fi lọ jókòó síbẹ̀ àyín àgbàgbà kí ló kàn sí yín láti lọ bá Eh, ṣọ̀hún of Ògbómọ̀ṣọ́ kí ẹ sì pé ayélára family kẹ́ ẹ pé chief imam Yunus àwọn ayélára family náà mọ̀ ẹ́ rí wọn ò sí lára wọn ó ṣáà ṣe dandandandandan tó bá dé tẹjúmọ́ ẹ wò ó re tẹ bá wo chief imam tẹ bá tẹjúmọ́ tẹ wò ó re wà lẹ́ẹ̀kọ́jọ́ Yorùbá ó jọ Haúsá ó jọ àwọn nọ́dánà àní gbogbo ọ̀nà ní àwọn Emirates àti gbogbo àwọn tí wọ́n ń jẹ tí wọ́n fi owó Saudi tí wọ́n fi ń mí gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ fi dá ìjà ìsìn sílẹ̀ nílẹ̀ Yorùbá ìwọ ọmọ Yorùbá ó jẹ́ má fàyè gbà wọ́n gbogbo ẹ̀yin ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ibo lẹ́wà káàkiri orílẹ̀-èdè àgbáláyé àgàgà ẹ̀yin tẹ́ wà ní diaspora wọ́n lè wà uniquely unique wọ́n ló lóríire ènìyàn níyín wọ́n lè ṣe é bátò wọ́n ní atótilétọ̀ níyín wọ́n lọ́mọ ọkọ níyín tẹ̀ kì í sáfójó wọ́n ní akitún níyín pẹ̀lú bàbá Gandhi sọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ Ògbómọ̀ṣọ́ o mo sì gbọ́ sí gbogbo yín ní ìhòòhò ṣé bẹ́ẹ̀ ṣe máa lajú kalẹ̀ lélẹ̀ tó máa fi ìjà ẹ̀sìn tó máa dá sílẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ tó ti wà peaceful tọ́ máa máa yẹ̀yẹ́ ṣọ̀hún ògbómọ̀ṣọ́ yín ẹ̀ kábíyèsí wa ní ògbómọ̀ṣọ́ tọ́ máa máa bójú wọn jẹ́ lórí nǹkan tí kò kàn wọ́n lọ́wọ́ tán dá sí lẹ́sẹ̀ tọ́ ní kó ní kálukú lọ ṣẹ̀sìn wọn àwọn òṣọ́ lọ́dí ẹ̀sìn kankan ṣé bẹ́ẹ̀ yan ọmọ ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn òdì bẹ́ẹ̀ ṣe máa fọwọ́ lẹ́rán tẹ máa máa wò tọ́ máa máa bójú ọba yín jẹ́ lórí nǹkan tí kò kan kábíyèsí yẹn torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì kéèsì tó wà ńlẹ̀ yìí ó ti wà ńlẹ̀ o wọ́n ló ti wà ńlẹ̀ kí ṣọ̀hún àná kan tó gbéṣẹ̀ kan tó wàjà kì í ṣe pé ọba ṣọ̀ún tó ṣẹ̀ṣẹ̀ jẹ nísìnyí orí ẹ̀ orí wọn ló ti bẹ̀rẹ̀ o wọn ló ti wà ńlẹ̀ bá a ṣe ń ba yín sọ̀rọ̀ yìí chief imam Yunus àwọn àgbàgbẹ́ ẹ̀sìn emirate àti àwọn mufti wo tẹ bá ti rí mufti bẹ́ẹ̀ ó ti represent olúwo telu ọba olúwo ó ti ní pé ó ti gbogbo wọn ti fọwọ́sowọ́pọ̀ sí ẹ̀yìn ẹ̀ chief imam Yunus wọ́n ti gbé ọba Gandhi lọ court wọ́n ti ṣe kí ni wọ́n ti gbé ọba Gandhi wọ́n ti gbé wọn lọ sí court kọ́ lọ jẹ́jọ́ ohun tí wọn ò mọ̀ àwọn ẹbí ayílára ni wọn ò mọ̀ ẹ́ rí ah, ó mà ṣe o yorùbá ṣé rí ká máa fi ìfẹ́ àníjù fún àwọn àlejò wa ṣe ríbi tó hàn wá lẹ́mọ̀dé ẹ wá wo ọmọ àlè tó ń gbógun tọmọ kọ we tell you. kò lè yọjú sínú ilé ayílára kàkà tó mi lọ kóòtù ló gbà lọ fúnra ara rẹ̀ ó ti gbé bàbá sọ̀hún kábíyèsí Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti gbé wọn lọ sí court bàbá Ṣọ̀ún ò lọ́wọ́ sí gbogbo tọmọ yìí sọ o bàbá Ṣọ̀ún ò sọ wípé kí wọ́n yọ lè mọ́ mú o ìdílé wa ìdílé Ayílára ìlà gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ Ṣọ̀ún táwọn politicians he has all of them that they have the power in terms of those people that have the money he has them they are using all those things to sọ yọ nílé mọ́ mú o sùnà padà sílé Ayílára kọ́ ọ lọ sẹ́tù ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn step aside ní tí bàbá yẹn sọ nìyẹn láti ọjọ́ láti October twenty fifth mo fi orúkọ ọlọ́run àbúrà sí i bàbá bá lé ní àgbúrò ẹnìkan ní jẹ́ àjíkẹ́ o kò lè yọjú sínú ilé ayé rárá kàkà tó fi lọ kóòtù ló gbà lọ lẹ́yìn eléyìí àwọn league of imam and alfas lóògùn ọ̀ṣọ́ àwọn náà sit lórí ẹ̀ àwọn náà discover àti sẹ́ni ọmọ yìí ò ṣe bí ọmọ inú ilé wọn wọ́n rọ̀ yí pé kó náà step aside ọ̀sùn ló gbà lọ. lẹ́yìn eléyìí àwọn tá a pè ní àwọn special committee on Islamic affairs tó jẹ́ pé àwọn ni wọ́n ṣètò gbogbo ọ̀rọ̀ Islam lógúnmọ̀ṣọ́ àwọn náà tún lọ́bẹ̀ àwọn bàbá tí wọ́n jókòó yìí ààrẹ mùsùlùmí ọ̀fùgbọ̀nsọ land ṣéwù àwọn náà tún gbé pálẹ̀ dìde wọ́n tún ṣe findings the same thing làwọn náà tún rí pé ọmọ yìí ò ní bíbí pẹ̀lú wọn kàkà tó fi ṣe bẹ́ẹ̀ is from court to court is one injunction to another is one injunction from one another ó wá instigate àwọn èèyàn online facebook àwọn yẹn ni wọ́n wá promote ẹ̀ wípé ọmọlé ayélujára ni ọlọ́mọ sọ pé òun ò bí ọmọ ẹ̀yin ará àtà ń sọ wípé ó bímọ wọ́n ní ẹ à ń parọ́ ọmọ ni ẹ kíní ó tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kábíyèsí ó ń bú kábíyèsí kó máa bá kábíyèsí sọ̀rọ̀ nígbà tí ń gbá ẹgbẹ́ bàbá ńlá bàbá rẹ̀ sọ̀rọ̀ ìdílé Ayílára à sí nínú nǹkan yẹn so ìdílé Ṣọ̀ún pẹ̀lú gbogbo tí ń sọ káàkiri pé torí pé ọba jẹ́ Christian ńlọba fẹ́ fi yọ òun kúrò ọba ò dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pàápàá wàláì ọba ń sọ wípé orí justice lòun ó dòó lé lórí ọba ò dá sí àpèrè yẹn bọ ó fẹ́ yìn sáìtì religion war ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ tó yẹ pé christian muslim nínú ilé kan náà kọ́ra babaláwo ẹ̀jọ̀ ọmọ gbénu lé papọ̀ ni tí bàbá kan náà jọ bí yín tí ò ṣẹlẹ̀ rí látìgbà tí wọ́n ti dé látìgbà tí wọ́n ti ti sọ̀rọ̀ tí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ti yẹ̀ sí so in this way à ń fi àsìkò yìí a ti ń sọ fún gbogbo wa yín pé bàbá Ṣọ̀ún ò lọ́wọ́ sí gbogbo nǹkan ọmọ yìí ń sọ o bàbá sọ̀hún ò sọ pé kí wọ́n yọ lè máa mú o ìdílé wa ìdílé Ayílára ńlá gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ Ṣọ̀ún gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí olórí ìlú wípé kí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí bàbá sì dá sí bí lásìkò bàbá dá sí yẹn òun ńlọ́fà wàhálà torí pé ó ti rí pé gbogbo àwọn bàbá ti rí náà rí òdodo ló fi wá ń sọ lórí Facebook lórí social media káàkiri pé ṣòun fẹ́ yọ òun ṣòun ò lọ́wọ́ sí ṣòun ò rẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ so ọlọ́run dẹ́ rí mi pẹ̀lú nǹkan tí mo sọ tó bá yẹ pé rọ́ ni kọ́lọ́run mú mi so mo kí wa dẹ́ lẹ́yìn ìgbà yẹn má bínú ra kí n tó parí ọ̀rọ̀ táyìn sọ̀rọ̀ lórí yẹn sìn fúnra rẹ̀ ó ti gbé bàbá ṣọ̀hún kábíyèsí Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti gbé wọn lọ sí court àtàwọn ṣọ̀hún in ìní sọ ju àyẹn lọ lórí àníyàn èyí tó gbé lọ ọ wà ní court kì í ṣe ìgbàgbọ́ lè máa sọ nígbà ìtọ́jú ọ̀rọ̀ tó wà court kí ọlọ́run àti ó gba ẹ̀ kọ̀ọ̀kan wọn. sẹ́yìn náà ti wá gbọ́ nínú fídíò báyìí ṣe rí bàbá tí ó ń sọ̀rọ̀ brọ́dà wa tó ń sọ̀rọ̀ yẹn àwọn ni spokesperson Ayilara family tí wọ́n jẹ́ agbẹnusọ fún wọn àwọn ni agbẹnusọ fún Ayilara family àwọn ni wọ́n ń sọ nísìnyí wípé kò sí nǹkan tó kan ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin chief imam àti Ayílára family bàbá yìí agbẹnusọ yìí sọ wípé kò sí nǹkan tó kan kan eh, ọba Ghandi ń bẹ as a matter of fact ṣebẹ rí pépà tí wọ́n display ẹ̀hẹ́ wọ́n ní àáfàá tailat haúsá ni wọ́n his forefather is Shautar Ayilara family gives evidence lára àwọn evidence tí wọ́n fún wọn ní proof wípé chief imam Yunusa tó ń claim Ayilara family wípé ọmọ ìran Haúsá ni wọ́n ní eh, bàbá ẹ̀ is called Shautar afatailat is from Hausa ọlọ́mọ Hausa nìyí Yorùbá ẹ̀ tẹ́jú mọ́ mi kẹ́ wò mí ire ọlọ́run tó dá nàìjíríà ó mọ bó ṣe dá gbogbo wa wàláì bó ṣe dá lúùkù àti bí ọlọ́run ṣe dá àwọn ará north ó yàtọ̀ gédégbé sí bó ṣe ṣe lúùkù àwọn eh, ọmọ Ìgbò ní south east even south south bí àwọn ọlọ́run ṣe ṣẹ̀dá tó ṣe dá àwọn ọmọ Ìgbò lúùkù wọn ó yàtọ̀ gédégbé sí àwa yorùbá so tó o bá rí ọmọ yorùbá ojúlówó ọmọ yorùbá wàá dà mọ́ ọ́n tẹjú mọ́ mi kó o wò mí ire kó o tó jàjà ẹ̀bi torí ẹ̀sìn torí mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń fún máa yìí chief imam Yunus yìí ní sọ́pọ́ọ̀tì ẹ mọ òtítọ́ ṣùgbọ́n torí pé ó ti jẹ́ mùsùlùmí àti oyè tó ń sọ nípa ẹ̀ òun ní nǹkan tẹ́ ṣe ń fún sọ́pọ́ọ̀tì ẹni ègbé nìyín ẹ fẹ́ torí ẹ̀sìn kẹ́ balẹ̀ jẹ́ ẹ ṣàfẹ́ sọ ilẹ̀ yorùbá kó dàbí gbogbo islamic country tí wọ́n ń jagun lójoojúmọ́ tí wọn ò nísinmi tí gbogbo ọkọ aya ẹbí family tí wọ́n ti sá lọ tán tó jẹ́ european country asia country usa òun ni gbogbo wọn sá lọ wọn ò lè dúró nílùú wọn mọ́ kò sí ẹni islamic country tí òun ṣe wípé ogun àti ọdẹ ni ìjà ogun náà máa ń jà ń kò wà peaceful fún àwọn aráàlú bẹ̀ ẹ wá fẹ́ sọ ilẹ̀ yorùbá dìbẹ̀ tó o bá ní rán ni mo pa wo nóòtì náà mo ń bá ìwọ ọmọ yorùbá tó jẹ́ mùsùlùmí tó jẹ́ kí èsì kan fi fọ́ ojú ẹ̀ tán fi gbé e sínú ìgbèkùn àwítán mọ́fìtì ní àwọn ò gbà fún yorùbá nation nítorí wípé kí ni o ìgbà tí ayé bàbá wó lọ́wọ́ wọn ò jẹ́ kí àwọn mùsùlùmí gbádùn bẹ́ẹ̀ ẹ rí ọ̀rọ̀ apọ̀dà àwọn tó pa ìtàn òfò fún orí wọn ò pè é mọ́fìtì ìwọ tó gbẹmú gan ìkànkan náà nìyẹn ìkejì mọ́fìtì ní ẹ ọ̀nà tí the only way táwọn fi máa support yorùbá nation kan dá dúró lákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ fídíò yẹn yẹn ó rò wípé ẹgbẹ́ yorùbá gan àbí kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ gbọ́ lọ́dọ̀ ti tèmi bí ọlọ́run níwọ̀nba ọgbọ́n ti tèmi nínú fídíò yẹn ó ti kọ́kọ́ jẹ́ kó yé mi wípé yes àwọn tá à ń pè fún ìdádúró orílẹ̀-èdè yorùbá là àti tó dádúró we are doing the right thing but nítorí àìyé àti àìmọ̀kan àti fanatic ẹ̀sìn àgbàsódì òun lẹ ṣe ń gbógun ti movement yẹn so ìyẹn àárín yẹn ti clear ó wá tẹ̀síwájú olóòdọjọ́ tí wọ́n bá tí wọ́n bá máa jẹ doctor á jẹ́ fifty fifty pẹ̀lú kristẹni ẹ tó bá máa jẹ governor á jẹ́ fifty fifty pẹ̀lú kristẹni ẹ tó bá máa lọ sí hospital wọn kì í fi mùsùlùmí ṣe head of kinní kan wọn kì í ṣe kinní kan nígbà tó jẹ́ wípé gbogbo ìgbà tó yẹ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ wọn kẹ́ send wọn lọ sí school tó ti máa lọ kẹ́kọ̀ọ́ ṣe nǹkan rẹ̀ láyé kéwù lẹ́ẹ̀ ní kán lọ́ọ́ máa kà kéwù èèyàn tẹ ní tẹsẹ̀ lọ sí ah, those arabic school kó lọ máa kọ́ kéwú tó bá ti jáde ń bẹ̀ ṣé dókítà ló lóun lọ kọ́ ń ni doctorate ni doctor ni eh, medical doctor ló lọ kọ́ ń bẹ̀ àbí engineering àbí èwo àbí accounting àbí èwo èwo ló lọ kọ́ ó lọ kọ́ kéwú ṣe rí bí wọ́n ṣe ń jàjẹ̀sìn mufti ṣe ẹ mọ̀ mo fẹ́ kẹ́ máa fi ọkàn bá kínní ìlọ ẹ̀yin mùsùlùmí òtítọ́ tí ẹni mímọ́ tí ẹ̀ kì í ṣe ẹni ibi àti ẹni ègbé bíi ti àwọn pípù yìí tí wọ́n ṣà ń gbowó lọ́wọ́ Saudi tó fẹ́ sọ ilẹ̀ di Yorùbá ṣùgbọ́n ẹ gbìyànjú ni ẹ ò lè rí ṣe nígbà tó bá yá tára bá ní yín ẹ kó ẹrú ẹ kẹrù yín ẹ tẹ̀lé àwọn tẹ̀tí lọ ń gbowó lọ́wọ́ wọn àbí kẹ́rí lókètì lọ sí nọ́ọ̀tì nílẹ̀ Yorùbá aláwọ̀ òjàjà ẹ̀sìn ni mufti fẹ́ dálẹ̀ ṣe bẹ́ẹ̀ ń gbọ́ nísìnyí chief imam gbé ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lọ sí kóòtì lórí nǹkan tí bàbá yẹn ò mọwọ́ tí ò mẹsẹ̀ bàbá tún sọ̀rọ̀ síta wípé bó bá ṣe wẹlẹ́sìn ní ká ṣe yín kò sí nǹkan tó kan àwọn àwọn Ayílára family àti Yunus chief imam Yunus àwọn ni wọ́n ní problem kí ló kan kí ló dé tẹ ẹ̀yin mùsùlùmí wá fẹ́ sọ di ẹ wèé di nǹkan míì tẹ fi okùn yẹn tẹ fi ń lọ ọba Ghandi lọ́rùn torí pé wọ́n jẹ́ kristẹni ẹ ti gbàgbé wọ́n ti sọ síta ṣọ̀hún àná tán gbèsè kí ọba Ghandi tó jẹ wọ́n bá yín dá sọ́rọ̀ yìí o ṣé wọ́n padà rí yanjú tán fi jáde láyé wọn ò rí yanjú ẹ wá fẹ́ lọ mọ́ bàbá oníbàbá lẹ́sẹ̀ ẹ ti fẹ́ sọ dìjà ẹ̀sìn òun ni gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ gbọ́ òtítọ́ òun lẹ ń gbọ́ yẹn wọ́n ní ọba Ghandi Ọláoyè kábíyèsí ṣọ̀ún ògbómọ̀ṣọ́ wọ́n ní wọn ò mọ̀ kankan wọn sì sọ wípé wọ́n fẹ́ yọ sífìmà àti wípé kí ló kan ọba Ghandi kí ló kan kábíyèsí láti máa yọ sífìmà àwọn kì í ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni wọ́n kí ló wá kàn yín tẹ́ ẹ̀ ń pariwo tẹ́ ẹ̀ ń pa irọ́ burúkú ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mọ́fítì ṣé rí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé set of àwọn àfa àti ìmáàmù wọ̀nyí wọ́n mú yín rúgbó wọn ní fẹ́ kẹ́ jẹ́yàn láyè wọ́n fẹ́ kẹ́ máa ṣẹrẹ ṣẹrú lábẹ́ ọkọ́ ṣàmà kẹ́ ṣàmà pariwo ṣéèwù nígbà tí gbogbo ẹgbẹ́ yín lọ tó wà on the field tí wọ́n ṣe kí ni tí wọ́n wá ọ̀nà àtijẹ Ati mu àti jẹ́ èèyàn to become somebody in life ẹ̀yin á wà lẹ́yìn àfà ẹ máa ṣe ṣéèwù ṣéèwù nǹkan ti ṣe yín ṣé ìwásáyé yín ẹ̀kọ́ fẹ́ kó wá lásán kẹ́kọ̀ọ́ wáyé asán ni torí e mo. yes ẹ̀kọ́ wáyé asán ni tí ẹ bá jí láàárọ̀ tó o mọ̀ pé ó yẹ kó o bọ́ síta kó lọ wáṣẹ́ òjọ́ kó lọ wáṣẹ́ ṣe tó o jókòó tó o níṣẹ́ tó o lábọ̀ tó o lọ kọ́ lásán tó o níṣẹ́ tí ò ní nǹkan kan tó o kàn jókòó ti ṣífì màmá àbí ṣéyìkì kan tó kàn kó yín jọ tó ń bọ yín pẹ̀lú ọ̀rọ̀ jihadi tẹ́yìn náà pariwo ṣéwù ẹ pẹ̀lẹ́ ẹ wálé ayé kò yé yín ni ẹ ní traces ẹ kàn ń mí ẹ dàbí shadow ẹ fi ayé yín ìwásáyé yín ẹ ti tà á fún ẹni tẹ́ ń ṣe ṣéwù lábẹ́ òun mú kádàrá àti ìwásáyé yín ó fi ń jẹ́ èèyàn ẹ̀yin gbà láti jẹ́ ẹrú ẹ̀dẹ̀ ń bímọ sínú ẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ kí irú àwọn ọmọ bọ́ọ̀ ìkọ́ṣe oríire ẹ̀yin gan tẹ́ bí àwọn ọmọ yẹn oríire wò lẹ ṣe ìmọ̀ wo lẹ ní tẹ́ fẹ́ fi hold post kan nínú ayé ẹ̀ tún wú ẹ̀ tún mú mọ lórí yín ẹ̀ tún kó irú mistake tẹ́ ṣe tẹ́ lọ lé kéwú tẹ́ lọ kọ́ kéwú lásán tẹ́ rí kankan ṣe ẹ̀ tún kó ọmọ yín ẹ̀ tún kó lọ síbẹ̀ kan lọkọ kọ́ má kẹ́kọ̀ọ́ ah ọlọ́run ò mo mà dúpẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí tó yí mi ká ẹ wá wo àwọn ọmọ wọn lamẹ́ríkà medical doctor ẹ wá wo àwọn àwọn mùsùlùmí tó ṣe fi yangàn ẹ wá wò wọ́n lamẹ́ríkà as a professor ní one of one of the best of the best and the highest uh, uh, university lamẹ́ríkà <laughs> ẹ wá wo mùsùlùmí òtítọ́ tí àwọn bàbá wọn ti ṣiṣẹ́ rere tí mo bá dárúkọ wọn tán làmìlaka tó jẹ́ wípé gbogbo yín á máa pariwo ṣéwù náà ni gbogbo wọn ni mo ní níkàáwọ́ mi they are well educated wàláì gbogbo rádaràda tẹ́ ẹ̀ ṣe wọn ò lọ́wọ́ sí i ìwọ kan wá torí ẹ̀sìn oúnjẹ kan máa mú ẹ lọ́dẹ̀ ìwọ náà ṣe ṣéwù ó fi gbogbo ayé ó fi ń ṣe ṣéwù kiri nígbà tí àwọn méètì ẹ tí wọ́n lọ síbi graduation àwọn ọmọ wọn ṣé rí bó ṣe manipulate ẹ mo wá ń fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi ẹ dúró ti ọba Ghandi o ó yẹ ẹ dìde nígbà tí ẹ ti gbọ́ òtítọ́ tẹ̀sí ti rí òtítọ́ ò bá jẹ́ lẹ́sẹ̀ àbáláyé ẹ̀sìn mùsùlùmí àbí kìrìsìtẹ́nì tẹ́ ẹ ti mọ òtítọ́ á ní awọ́ òtítọ́ òtítọ́ á sì sọ èdè òmìnira tó bá ti gbà tó sì rí ẹ wá dìde bí chief imam Yunus tí àwọn oníkíjìpá àbí bí eh, hmm, Imran mufti bó ṣe ń dárúkọ yẹn àwọn onímàálù àti gbogbo wọn tó ń dárúkọ àti mufti tẹ́ẹ̀dẹ̀ ti rí mufti ìwò ń definitely olúwo náà tẹ̀lú wọn ó wà lára àwọn tó ti Yunus chief imam yẹn lẹ́yìn láti máa yẹ̀yẹ́ oba, láti ma sọ̀rọ̀ sí anyhow iṣẹ́ ọwọ́ wọn ni ẹ rántí wípé telu wọn olúwo bó ṣe ṣe bó ṣe ṣe fún gbogbo ọba ilẹ̀ yorùbá nìyẹn àgàgà ọba wa ọ̀ni ó máa ń yẹ̀yẹ́ ọba ni ó máa ń yẹ̀yẹ́ àṣà àti ṣe ilẹ̀ yorùbá ni àwọn ni wọ́n fọwọ́sowọ́pọ̀ fún chief imam yunus yìí o ẹ̀yin ọmọ ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà ẹ kóra yín jọ papọ̀ ẹ lọ pe lẹ́tà ẹ gbé lẹ́tà dìde ká ẹ lọ sùn yìí chief imam yunus wípé gbogbo wèrè àti rádaràda tí wọ́n bá ń dánwò láàrin wọn kí wọ́n fèsì Ayílára family kí wọ́n fi kábíyèsí yín lẹ̀ ṣé ò lè jà fún kábíyèsí yín ni ẹ sì wá wo gbogbo plan kan rere kàǹkàǹkà tí kábíyèsí ọba Ghandi ní fún ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀dẹ̀ lajú kalẹ̀ fẹ́ jẹ́ kí àwọn mọ́fítì ìwò àti tẹlú wọn àti àwọn emirate kí wọ́n wá dáná kí wọ́n fẹ́ dáná sun àlàáfíà yín ní ìwó wọ́n fẹ́ mo ní ìwò sorry ní ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ sọ ìlú ògbómọ̀ṣọ́ di náà tì mọ́ yín lọ́wọ́ wọ́n fẹ́ kàn máa control yín bí wọ́n ti control ìlọrin wọ́n fẹ́ sọ yín di rádaràda bíi Tẹ́lúwọn àti mọ́fítì ìwò bọ́n ṣe fi ẹ̀sìn gbé gbogbo ọmọ ìwò sínú ìgbèkùn lẹ́ni bí ara ṣe ni wọ́n ti ìyà ń jẹ wọ́n wọn ò bí wọn re kọ́ fífíkí wọ́n ti fi tíra báyé wọn jẹ́ wọ́n dákẹ́ lọ bí olúndùn ni. Hmm? àbí kò ń ṣe bẹ́ẹ̀ ló ti gbọ́ wípé odidi ìlú kan lábẹ́ Olúwo wọ́n lọ parun wípé kábíyèsí ń fọwọ́ sí wípé kán lọ pa wọ́n run torí wọ́n ṣe ìṣẹ̀ṣe ṣọ́ba nìyẹn ṣé mọ́fítì nìyẹn mọ́fítì tó ní kán lọ pa ìran Yorùbá run torí ẹ̀sìn torí wọ́n wà lórí ilẹ̀ bàbá wọn wọ́n ṣe ẹ̀sìn tó wù wọ́n ó ní nítorí wọn ò gbà kí wọ́n máa ṣe ẹ̀sìn mùsùlùmí wọ́n ní láti fọ́ọ̀sì ẹ̀sìn wọn lọ́rùn wọ́n dẹ̀ gbogbo wọn wọ́n pa wọ́n débi wípé abiyamọ tó gbọ́mọ dání mi ìrò wípé o mọ nǹkan tí à ń sọ yìí ṣé o máa wo àwọn epic movie o ti rí àwọn ogun tí wọ́n bá ń ṣe fíìmù yẹn táwọn ọmọ tá a máa sá kiri kàn imagine kí abiyamọ gbọ́mọ dání tó expect lórí ilẹ̀ tó dẹ̀ ń ṣe normal kí àwọn ọmọ àlè kọ́kàn déédéé tí wọ́n ní history kó jẹ́ ọmọ ọmọ tẹ́jọ jẹ́ ìlú yẹn ni wọ́n lọ pè wọ́n wá kí wọ́n wá pa yín ó wá gbọ́mọ kókó ó wá ń sá káàkiri ó ń sá káàkiri ó wá ní kábíyèsí wá sọ pé àwọn eléyìí tó gbọ́mọ dání àwọn máa fún wọn láyè kan kí wọ́n ṣe kinní ẹ̀yin àgbà ẹ̀sìn nílẹ̀ yorùbá ẹ̀dẹ̀ lajú kalẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ kó ẹ̀sìn ẹ gbé ìjà ẹ̀sìn wọ ilẹ̀ yorùbá ṣe rí gbogbo ẹ̀yin àgbààgbà tá à ń pè nínú ẹ̀sìn tẹ́ ẹ̀kọ́ tẹ́ ṣe tẹ́ dákẹ́ bí olúdù tẹ́ ṣe bẹ́ni pé ẹ̀gbọ́n wa nígbà tó bá délẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò ní minus ilé yín o àwọn tí mọ́fìtì ń palẹ̀ ogun mọ́ fún tó ń kóbọ̀ àti telu àti gbogbo àwọn emirate tó ń kóbọ̀ fún ìjà ẹ̀sìn nílẹ̀ yorùbá mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí gbogbo yín àti telu wọn àti mọ́fìtì tí wọ́n gbà gẹ́gẹ́ bí ẹlẹ́sìn bíi tiwọn infidel ní gbogbo yín ìdí nìyẹn tẹ́ ẹ̀ lè lead ìrún kẹrí àwọn nọ́dánà kan wà lẹ́yìn yín torí wọn kà yín kún wọn lẹ́lẹ́bọ nìyí mọ́fìtì ń pe àwọn oníṣẹ̀ṣe lẹ́lẹ́bọ àwọn nọ́dẹ́nà ń pe àwọn mọ́fìtì lẹ́lẹ́bọ nǹkan ti ṣe yín náà nǹkan ti ṣe yín ẹ má wọrí ẹ̀yin mùsùlùmí ẹ máa bá bọ̀ ẹ ti ń bá àbí àsìkò tí tó ti gbogbo ẹ̀sìn tó kù pátá tá a máa unite lẹ́yìn lórí àti ṣaṣara bàgbó fún gbogbo yín ni bóyá ẹ̀yin gan ẹ̀yin lẹ́ máa pilẹ̀ ṣe bí wọ́n ṣe máa sọ wípé ẹ̀sìn mùsùlùmí ó tó gẹ́ nílẹ̀ yorùbá tí ẹ̀ bá tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tí ó fẹ́ dá sílẹ̀ yìí mi ò ní fẹ́ kí fídíò yìí kógun jù ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ mo pè yín o ẹ dìde o ẹ bá wa dá sọ́rọ̀ yìí o ẹ bá wa ti ọba Gandhi lẹ́yìn ẹ má jẹ́ kí ọmọkùnrin tán pè ní Yunus wọ́n ti sọ́dìjà ẹ̀sìn o àwọn mọ́fìtì gbogbo wọ́n ti kóra wọn jọ àwọn ni wọ́n ti Yunus lẹ́yìn pé kó máa rí ọba fítoró jẹ́ Kristẹni hmm, ẹ dìde ẹ ràn ọba lọ́wọ́ ẹ ti ọba lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìkan lára àwọn élìsọba tó bá dárúkọ ọba nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ dìde ká ẹ pọ́n nǹkan yín lé jọ nítorí ọlọ́run mo wíire àbí mi wíire kò tiẹ̀ jẹ́ dandan bó bá sọ pé mi wíire kò káyé ó ti bínú bá mi subscribe sórí youtube channel yẹn ò káyé èmi dára mo ní ọmọ ọkọ ni mí mi kì í ṣọmọ àlè tó ń balẹ̀ bàbá ẹ̀ jẹ́ ìtẹ̀síwájú ìran mi èèyàn mi ilẹ̀ mi òun lèmi gbé dání onímọ̀sí èèyàn láàyò bá mi drop comment ẹ̀ kí ni ìwọ náà rí sọ́rọ̀ yìí ṣọ́mọ Ògbómọ̀ṣọ́ ni ẹ́ tó bá wá rò wípé ọ̀nà owó lẹ́lẹ̀ gbégbá ẹ lè pè mí sórí tẹlifóònù nọ́mbà mi plus four nine one five two one seven four five zero two four three oya drop your comments now.